lúùkù orí kọkànlélógún bí jésù ti gbé ojú sókè orí àwọn ọlọ́rọ̀ bí wọ́n ti ń da owó ọrẹ wọn sínú àpò ìṣúra ó wá rí tálákà opó kan tí ó fi kọ́bọ̀ méjì síbẹ̀ ó ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé owó ọrẹ tálákà opó yìí ju ti gbogbo àwọn yòókù lọ nítorí gbogbo àwọn yòókù mú ọrẹ wá nínú ọ̀pọ̀ ohun tí wọ́n ní ṣùgbọ́n òun tí ó jẹ́ aláìní ó mú gbogbo ohun tí ó fi ẹ̀mí tẹ̀ wá. àwọn kan ń sọ̀rọ̀ nípa tẹ́ḿpìlì wọ́n ń sọ nípa àwọn òkúta dáradára tí wọ́n fi ṣe é lọ́ṣọ̀ọ́ àti ọrẹ tí wọ́n mú wá fún ọlọ́run jésù bá dáhùn pé. ẹ rí gbogbo nǹkan wọ̀nyí ọjọ́ ń bọ̀ nígbà tí kò ní sí òkúta kan lórí èkejì tí a kò ní wó lulẹ̀. wọ́n bi í pé. olùkọ́ni nígbà wo ni gbogbo nǹkan wọ̀nyí yóò ṣẹ kí ni yóò sì jẹ́ àmì nígbà tí wọn yóò bá fi ṣẹ ó dá wọn lóhùn pé. ẹ ṣọ́ra kí a má ṣe tàn yín jẹ nítorí ọ̀pọ̀ yóò wá ní orúkọ mi tí wọ́n yóò wí pé èmi ni mẹ̀sáyà àti pé àkókò náà súnmọ́ tòsí ẹ má tẹ̀lé wọn nígbà tí ẹ bá gbúrò ogun àti ìrúkèrúdò ẹ má jẹ́ kí ó dẹ́rù bà yín nítorí dandan ni kí nǹkan wọ̀nyí kọ́kọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n òpin kò ní tí ì dé. ó tún fi kún un fún wọn pé. Pe orílẹ̀-èdè kan yóò máa gbógun ti èkejì bẹ́ẹ̀ ni ìjọba kan yóò sì máa gbógun ti èkejì ilẹ̀ yóò mì tìtì ìyàn àti àjàkálẹ̀ àrùn yóò wà ní ibi gbogbo ohun ẹ̀rù àti àwọn àmì ńlá yóò hàn lójú ọ̀run kí gbogbo èyí tó ṣẹlẹ̀ wọn yóò dojúkọ yín wọn yóò ṣe inúnibíni sí yín wọn yóò fà yín lọ sí inú ilé ìpàdé àti sínú ẹ̀wọ̀n wọn yóò fà yín lọ síwájú àwọn ọba àti àwọn gómìnà nítorí orúkọ mi àǹfààní ni èyí yóò jẹ́ fún yín láti jẹ́rìí nítorí náà ẹ má ronú tẹ́lẹ̀ ohun tí ẹ ó sọ láti dáàbò bo ara yín nítorí èmi fúnra mi ni wọn ò fi ọ̀rọ̀ sí yín lẹ́nu wọn ò sì fún yín ní ọgbọ́n tí ó fi jẹ́ pé ẹnikẹ́ni nínú gbogbo àwọn tí ó lòdì sí yín kò ní lè kò yín lójú tàbí kí wọ́n rí ohun wí sí yín àwọn òbí yín àti àwọn arákùnrin yín àwọn ẹbí yín àti àwọn ọ̀rẹ́ yín yóò kọ̀ yín wọn yóò sì pa òmíràn nínú yín gbogbo ènìyàn ni yóò kórìíra yín nítorí orúkọ mi ṣùgbọ́n irun orí yín kankan kò ní í ṣègbé ẹ ò gba ọkàn yín là nípa ìdúróṣinṣin yín nígbà tí ẹ bá rí tí ogun yí ìlú Jerusalem ká kí ẹ mọ̀ pé àkókò tí yóò di ahoro súnmọ́ tòsí nígbà náà ni kí àwọn tí ó bá wà ní Jùdíà sá lọ sórí òkè. Okay kí àwọn tí ó bá wà nínú ìlú sá kúrò níbẹ̀ kí àwọn tí ó bá wà nínú abúlé má sá wọ inú ìlú lọ nítorí àkókò ẹ̀san ni àkókò náà nígbà tí ohun gbogbo tí ó wà ní àkọsílẹ̀ yóò ṣẹ àwọn obìnrin tí ó lóyún àti àwọn tí ó ń tọ́ ọmọ lọ́wọ́ gbé nítorí ìdààmú púpọ̀ yóò wà ní ayé ìbínú Ọlọ́run yóò wà lórí àwọn ènìyàn yìí idà ni a ó fi pa wọ́n a ó kó wọn ní ìgbèkùn lọ sí gbogbo orílẹ̀-èdè àwọn tí kìí ṣe Júù yóò wó ìlú Jerusalem palẹ̀ títí àkókò tí a fi fún wọn yóò fi pé àmì yóò yọ ní ojú oòrùn àti ní ojú òṣùpá àti lára àwọn ìràwọ̀ àwọn orílẹ̀-èdè yóò dààmú nígbà tí wọ́n bá gbọ́ tí òkun ń hó tí ó ń ru sókè àwọn ènìyàn yóò kú sára nítorí ìbẹ̀rù nígbà tí wọ́n bá rí ohun tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ayé nítorí gbogbo ẹ̀dá ojú ọ̀run ni a ó mì tìtì nígbà náà ni wọn ó rí ọmọ ènìyàn tí ó máa bọ̀ nínú ìkúùkù pẹ̀lú agbára àti ògo ńlá ẹ jẹ́ kí inú yín kí ó dùn kí ẹ wá máa yan nígbà tí gbogbo nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ nítorí àkókò òmìnira yín ni ó súnmọ́ tòsí. ó pa òwe kan fún wọn ó ní. ẹ wo igi ọ̀pọ̀tọ́ àti gbogbo igi yòókù nígbà tí ẹ bá rí i tí wọ́n bá rúwé ẹ̀yin fúnra yín mọ̀ pé àkókò ẹ̀rùn dé bẹ́ẹ̀ náà ni nígbà tí ẹ bá rí i tí gbogbo nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ìjọba ọlọ́run súnmọ́ tòsí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ìran yìí kò ní kọjá lọ kí gbogbo nǹkan wọ̀nyí tó ṣẹ ọ̀run àti ayé yóò kọjá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ mi kò ní kọjá lọ ẹ ṣọ́ra yín kí ẹ má jẹ́ kí ayẹyẹ tàbí ìfiṣòfò tàbí ọtí mímu àti àní ààyè gba ọkàn yín tí ó fi jẹ́ pé lójijì ni ọjọ́ náà yóò dé bá yín bí ìgbà tí tàkúté bá mú ẹran nítorí ọjọ́ náà yóò dé bá gbogbo ènìyàn tí ó wà ní ayé ẹ máa ṣọ́nà kí ẹ máa gbàdúrà nígbà gbogbo pé kí ẹ lè lágbára láti borí gbogbo àwọn ohun tí ó ń bọ̀ wá ṣẹlẹ̀ kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn. ní ọ̀sán jésù a máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú tẹ́ḿpìlì lálẹ́ a lọ sùn ní orí òkè ólífì gbogbo ènìyàn a máa tètè jí láti lọ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú tẹ́ḿpìlì